بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته لا يوقف يا دفن dá fún ọlọ́run أترى لكم ó ṣẹ̀dá anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó rán sí gbogbo wa àǹbẹ̀ ọlọ́run ọba kó jọ ọ́ kó túbọ̀ bọ̀ ṣe àlékún ìyọnu rẹ̀ fún àwọn sàhábà akọ́nà à ń tọrọ látọ̀dọ̀ ọlọ́run kó jọ kó fún àwa náà ní àgbọ́yé ẹ̀sìn yìí dáadáa kó fẹsẹ̀ wá nílẹ̀ kó rẹ̀ fún wa ní ìpáyà ọlọ́run eré tí ó yẹ kóró ìtàmà aláǹfààní láti fi ṣe ẹ̀sìn yìí bó ṣe pa wá láṣẹ ilé tí ẹ pè bẹ̀ náà ni oríire wá wà láyé ń bí nínú sáré àti níjọ́ gbéra kíyàmá ọ̀njọ́ ò fèrò wá lọ́rùn ju bá ṣe ń tọrọ yìí lọ. adúmọ̀ kíra wa káàbọ̀ sí ojúmọ́ tòní ìyá àmúṣọlẹ́fà ọjọ́ tuesday ilé tí a ń bára wa sọ̀rọ̀ báyìí a bẹ̀rẹ̀ sí tún sọ̀rọ̀ fún wa nípa àhàdétò kan nínú àwọn àhàdétò ànábì sallallahu alayhi wa sallam eléyìí tí òun náà wá kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ẹ̀rẹ́ bó ti jẹ́ pé Islam ẹ̀sùn kan ni tó kún kẹ́kẹ́ fún ìmọ̀ àti ẹ̀kọ́ bó ṣe kún kẹ́kẹ́ fún ìpáyà ọlọ́run àti àwọn òfin eléyìí tá a sọ fún wa lánàá àfikẹ́ mọ bí Islam ṣe ń mójútó ẹ̀sìn àwọn èèyàn ìlera wa tó fi sọ fún wa pé ká má máa fẹ́ atẹ́gùn tó ń wá láti ẹnu wa sínú tá a fẹ́ jẹ àbí tá a fẹ́ mu tòní ń tó ní ṣe pẹ̀lú mọ̀ámálà láàrin àwa èèyàn ìbálòpọ̀ àwa àti àwọn ènìyàn báwo ló ṣe yẹ kó rí ìkan nínú àwọn ìbálòpọ̀ yẹn èyí tó ń jẹ́ kálàáfíà jọba láwùjọ ó náà ní ti sàhábí àgbà yìí táwọn náà fẹ́ sọ fún wa. Eh, orúkọ sọ̀hábì yìí tí wọ́n ní ànábì sọ̀rọ̀ yìí tí wọ́n fi kóòtì ànábì fún wa àwọn náà ni eh, Iyad ibn Himar ibn Abi Himar eh, orúkọ sọ̀hábì náà ni Iyad ibn Himar ibn Abi Himar wọ́n jẹ́ ẹnìkan tí wọ́n jẹ́ ọ̀rẹ́ sí ànábì sallallahu alaihi wasallam láti tipẹ́tipẹ́ kana sadiqan qadima li rasulillahi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ fararo òjíṣẹ́ ọlọ́run púpọ̀ láti ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn wọ́n sàhábì tẹ̀mọ̀ sí àyàdì yìí wọ́n jẹni tí wọ́n padà jáde láyé sí albasirọ torí pé ibẹ̀ náà ni wọ́n parí ètò ìgbésí ayé wọn sí àwọn ni wọ́n mú hadithi wa wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé hadith náà bẹ̀rẹ̀ báyìí pé ó ní hadith ẹlẹ́ẹ̀kẹ́ẹ́dógún hadith fifteen nínú hadith rẹ̀ ti àti ń kábọ̀. عن عياض بن حمار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم àyáàdù bú ní ṣemáàrí sọ wípé anábì sallallahu alaihi wasallam sọ báyìí fún wa wípé o inna Allaha awha ilayya an tawaddu حتى لا يفخر أحد على أحد ولا يبعي أحد على أحد رواه الإمام مسلم النبي صلى الله عليه وسلم إن الله أوحى إلي ó ní ọlọ́run ọba ò dájúdájú ó ránṣẹ́ sí mi ó fi wáhìí fún mi ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba ránṣẹ́ sí mi látọ̀dọ̀ rẹ̀ ó sọ fún mi látọ̀dọ̀ rẹ̀ wípé àǹtàwàdọ́wò ó máa rẹra yín lẹ̀ àǹtàwàdọ́wò ẹ máa rẹra yín lẹ̀ àyìn ló wà ń bẹ̀ hamza tó bá pẹ́ hamza ni a máa túmọ̀ àǹtàwàdọ́wò kẹ́ máa ṣàlùwàlá ṣùgbọ́n tó sọ bí ni pé àǹtàwàdọ́wò kẹ́ máa rẹra yín lẹ̀ anábìíní kẹ́ máa ní ìgbéraga. ó ń kọ́ ìmí àti kárẹ̀ra wa ń lẹ̀ ká máa ní gbéraga ká máa ní gànràngànrà lára ká jẹ́ káwọn èèyàn máa kún wa lójú yálà ẹni tó ju wa lọ ní abẹ́ni tá a ju lọ abẹ́ni tá a jẹ jẹ́gbẹ́ ìṣesí gànràngànrà kò sí nínú ìṣesí ànábi sallallahu alaihi kò dẹ̀ fẹ́ kọ́ àwa àlè yìí torí ẹ̀ tẹ́nìkan bá torí pọ́ùn tí wá ń ṣe súnà tó bá wá nígbéraga tí ń sọ̀rọ̀ kàṣàkàṣà táwọn àgbàlagbà gùn wá gánagánra kò fi jẹ́ anábì o sallallahu alayhi wa sallam anábì o kìí tọ́ wa o sallallahu alayhi lóòótọ́ ni kò sí dọ̀bálẹ̀ kò sí kúnlẹ̀ fúnra ẹni nínú islam bẹ́ẹ̀ náà láti ṣeré àwọn ìtẹríba míì tó lágbára ju dọ̀bálẹ̀ àti kúnlẹ̀ lọ yorùbá pàápàá náà ní dọ̀bálẹ̀ kì í ṣe wà ṣùgbọ́n torí pé ò dọ̀bálẹ̀ kúnlẹ̀ kò túmọ̀ sí kíkẹ́ ọmọ wa rí àwọn àgbàlagbà fín ẹlòmí asọ̀rọ̀ sagbalagba ẹlòmí ahuwa sagbalagba báyìí kọ́dà ẹlòmí kò lẹ́kọ̀ọ́ de pé kágbalagba máa bọ̀ báyìí kò lè lọ pàdé ẹ̀ kó gbà kan lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀wà ẹlẹ́kọ̀ọ́ èyí tí ò sí nígbà kan ó ti gbilẹ̀ lónìí. bẹ́ẹ̀ náà ni táwọn ọ̀bẹ yìí tá a bá wà láwọn òjókòó kan ẹ máa rẹ́ ọmọ kékeré mi wo sí máa bẹ̀rẹ̀ sí lánàá sọ̀rọ̀ kàṣàkàṣà bóyá owó lọ́lọ́wọ́n bá fi kẹ́ni àbí mọ́ àwọn ọlọ́run kàn kẹ́ pẹ̀lú pé náà dá láhàn mọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo yóò kí yẹn lè ní kí yẹn lè jẹ láyé èèyàn gbọ́dọ̀ ní ìgbéraga kódà kó bá jọjọ orí náà lẹni ẹ má gbéraga sáwọn tí wọn bá kéré sí yín náà àbáwọn tẹjọ jẹ sàwáù bí àwọn bàbá ṣe máa ń pè é ìtumọ̀ rẹ̀ nípa àwọn tẹjọ jẹ àwọn tẹjọ jẹ ẹgbẹ́ sàwáù yín náà kẹ̀dẹ̀ rí èdè lárúbáwá ni. bákan náà anábìíní ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ fún mi ò ká bá ọmọ bọ́rọ̀ ṣe odi tọ́lọ́ wọn bá di ìdí ránṣẹ́ sí ànábì wípé kó sọ fún wa wa àlùmọ́ rẹ̀. òní hatta la yafkhuru ahadun ala ahadin pẹ̀lú kí ni ìgbéraga máa ń sábà bí ajẹ́kẹ́nìkan máa kó máa ṣe gàngàrà lórí ẹlòmíì kó máa ṣe fáàrí lórí ẹlòmíì ìwọ wá ń bí jókòó sẹ́ ah, rẹ̀ jùlọ kọ́ sí náà kò yẹ kó wá rí báyìí náà ó bàyá láyà rẹ̀ ah eléyẹn ti le jù jíṣẹ́ fún ìyá rẹ̀ bẹ̀rẹ̀ tó bá délé àwọn aláwọ̀ fẹ́ ìyá rẹ̀ ní à ẹgbẹ̀rẹ̀ wá ní fàárù eléyìí tó wá lè tó báyìí gbéraga ti le jù ọ̀rọ̀ kàṣàkàṣà ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ kàbìtìkàbìtì ọ̀rọ̀ tí yẹn ti ẹni tí yẹn sọ sí tí yẹn kí a máa ro atún máa tún tẹ́yẹ̀ fi mọ̀ kankan tẹ́yẹ̀ lè sọ ẹlẹ́mìí á ní ọ̀rọ̀ burúkú wà lẹ́nu nǹkan tó sọ̀rọ̀ lè sọ wọ́n á sọ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ah, ah, ṣé mo ń ṣe gbé ìyá rẹ̀ ni mo ń ṣe gbé èmi á máa jẹ́ gbé bàbá rẹ̀ ah, torí pé ẹ̀kí ń ṣe gbé bàbá rẹ̀ náà kò wá túmọ̀ sí wípé òun náà ní ẹ̀tọ́ òun náà lẹ́tọ̀ọ́ sí àpọ́nlé àbí ká bú ọ̀wọ̀ fúnra ni ká pọnra wa anábìrin kẹ́nìkan má máa lọ ṣe fáàrí lórí ẹlòmíì bákan náà wàlá yẹ́bọ̀rì àhàdùn ní alá àhàdùn kẹ́nìkan má dẹ̀ máa lọ ṣègbẹ́rù gbọ́n rí fẹ́nìkan pàápàá jùlọ ẹni tí ó juni lọ kẹ́yìn má máa lọ ṣègbẹ́rù gbọ́n rí sí i ẹ̀yẹ ká rẹ̀ra wá lẹ̀ ẹnikẹ́ni tó bá rẹ̀ra rẹ̀ ńlẹ̀ rafa'ahu Allah ọlọ́run bá gbé ga ẹni tó ń bá wá ń gbéra rẹ̀ ga ọlọ́run bá rẹ̀ ńlẹ̀ tòun látara àdúyẹ̀ yìí ẹ̀jẹ̀ kí a kẹ́kọ̀ọ́ lára ìtọ́nà àbára sí wa ti ń ṣàfà wa ká ní tẹríba ká lè ra wa ńlẹ̀ ká lè rí àgbéga látọ̀dọ̀ ọlọ́run ká bọ̀wọ̀ fáwọn tí wọ́n tó wa àwọn tí wọ́n jù wa lọ àwọn tá a jọ jẹ́gbẹ́ ká bọ̀wọ̀ fáwọn tá a jù lọ náà àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní ká kúnlẹ̀ fún rárá kò ní kéèyàn máa ga kí ṣe pa àwọn establish ìkúlẹ̀ kó tọ̀ àwọn òwe àti àwọn ọ̀rọ̀ àkànlò àbí ká pè ní àwọn àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn táwọn bàbá wa ti sọ lánàá èyí tí wọ́n ti fi kọ́ ni lẹ́kọ̀ọ́ wípé kéèyàn ti ẹ̀tẹ́ ríba fẹ́ni tí òwò tiẹ̀ eléyìí ò túmọ̀ sí péyàn wá sara rẹ̀ di ẹgbẹ́ ẹnìyẹn èèyàn ẹlẹ́yìn máa dédé lu sà fẹ́ni tó mọ̀ pé òun jù lọ bọ́dà tó ń fi jẹni tó ń lu sà fún yìí lọ kì í ṣe kékeré ní ti mọ̀ nítọ́jọ́ orí ní ti oríṣiríṣi nǹkan èyí tí yẹn máa fi ń jẹni lọ láyé ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ẹ tún sì máa gbọ́ ẹ̀fà ẹni tó bá nírú àpọn nígbà yẹn lára ó jogún kan rí látọ̀dọ̀ àfọ àwọn àgbà tí ń ṣe ànábì sallallahu alayhi wa sallam àwọn àǹfààní taari jẹ nínú hadithi òun náà rèé tábà wò nínú àwọn àǹfààní náà ń tọ́ra bá fi ń jẹ́ ká mọ̀ bí ni wípé inna akramakum inda Allahi atqakum ẹ ká mọ̀ pé tó fi ń pààyà ọlọ́run ọba jù nínú wa òun náà ni ẹni tó fi ń jẹ́ àpọ́nlé lọ́dọ̀ wọn ọlọ́run nínú wa ó náà lẹni tó pààyà wọn ọlọ́run àwa ọ̀dẹ̀ lè dé ìnìyẹn mọ̀ tó dẹ̀ bẹ́ni bóyá ẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí kàṣàkàṣà yìí bóyá ọ̀nà ó jẹ́ ní àpọ́nlé jù ẹ lọ́dọ̀ ọlọ́run ó lè ní ìpààyà ọlọ́run lẹ́mìí ẹgbọ́ tó máa bọ́ lẹ́nu èsì lónìí wò ó ẹ̀yin tẹ̀ ẹ̀fẹ́ bá sunkún eléyìí ó dẹ̀ mọ́rú bẹ́ẹ̀ ni ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú ìjọsìn fọlọ́run àti ala ọlọ́run rẹ̀ lọ́lá ìlà ìlà